ẹ̀rọ rẹ̀ bá kúrò ààyè kò sọ máa káka àká tí ó kó bì rẹ̀ kírun ọ̀ pẹ̀lú àbúrò ti lọ lé bí wáyé tó bábá ti wá fẹ́ ké lóòótọ́ ó lè ti síwájú ó lè máa mú àmọ́ tọ́jú ọ̀nà bá fẹ́ dá sí èmi gan gbogbo mùsùlùmí ló kọ̀dọ̀ bá kúrò ààyè ọlọ́run sọ fún wa pé báyìíwá àyà tó ìbàjìnà tó ní èso lórí ìtẹ̀bí ìlànà Kùránì tẹ́lẹ̀ yìí, áyà ọlọ́run ọba tó sílẹ̀ àti kòránì kan ìjọta àmì pẹ̀lú òdẹ́lẹ̀kẹ̀. Gbogbo dáàbọ̀ gbogbo mùsùlùmí ló bá wí àtọmọ kékeré àtàgbàlagbà. Mẹ́tẹ̀ẹ̀ta yìí òun wá jẹ́ méjì fún méjì yòókù tí ń bọ̀ tó sì kan gbogbo wa náà tó ti pẹ́tẹ́ yóò bá sì ṣe àwọn èyí tó wà lákọ̀ọ́kọ́ gá o àwọn èyí tó pẹ̀lú mọ́tẹ̀ yìí. Alákọ̀ọ́kọ́ tá a kà ní àlùfíìsì máa kálífì fún Kùránì. Ẹlẹ́ẹ̀kejì ní àṣìláwà káfíńkù Kùránì. ẹlẹ́ẹ̀kẹta ni alhem ní ìdẹ̀sí mẹ́mórì ẹlẹ́ẹ̀kẹrin òun ni àtàjà òkúrò káwá ronú kárì flẹ́ẹ̀kì sí ìgbà pọ̀ bí bàbá ṣe ń kà á ká ronú sí pé kí ni kùránì wí níbi eléyìí bá àgbọ́ lárúbáwá wọ́n ti dédé bábọ̀ túmọ̀ rẹ̀ òun yóò fi impact lórí ìlú wa ní ọba ní ká ṣe láàmọ̀ ṣe láti káṣe láti lórí ayé àtijọ́ ìyàmù ẹlẹ́ẹ̀kẹ́rin mú àtàdàbòrò láwọn èso àtúráńsọ pé ìdáàbò mi àgbàyàwó ìwádìí àlùbáà kíra ọlọ́run ọba ni tọ́lá ọba sọ̀kalẹ̀ tó jẹ́ kíra àlùbáríkà ọlọ́run sọ̀kalẹ̀ káfí lè ronú sí àwọn tó ń sọ̀kalẹ̀ káfí lè fẹ́ẹ̀kì lórí ẹ̀ ká pọ́n dà lórí ẹ̀ káwọn tó nílà aká ìlú ìsúnájú lè jẹ́lẹ̀ kẹrin táwọn bá sọ àmì ẹlẹ́ẹ̀ka àwọn wa ni bàbá ti wá pọ́n dà lọ làámọ̀ ìlú àwa lò ó ẹni kò bá mọ̀ sí mọ́ mẹ́tẹ́ ọlọ́run ọba fún un ẹni tó ẹgbẹ́ ní ìsìndọ́nà ọba fún ọkùn lè gbé ìyẹn olè ìsìndọ́nà ọba fún kò lè gbọ́ ìyẹn olè mara àrùn yìí gbogbo wa ló bá wí bó tẹ̀sí bá àmọ̀ ìjìlá wa lọ nílẹ̀ àmọ̀ ìjìlá wa lọ. a rí ẹni tó ṣe yí pé ọlọ́run ọba yé kúrò áàlì ó rọrùn bóun yóò lè ké ó lè ké bí júlù mẹ́wàá lóòjọ́ áàlì. àmọ́ nípa kó lè fi júlù mẹ́wàá lóòjọ́ sọ pé sọ̀rọ̀ máa ń dé wò. bá lè ké Kùránì ọkàn yẹn máa ń kú ní òwò ọkàn ní òwò kí ní ìyẹ̀wò ní ìdìbẹ́lọ́ọ̀bù ìbẹ́rẹ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ò ní wà lọ́kàn yẹn ìjọsìn ọlọ́run ọgbó mọ̀ lè fún torí ń ran òun ti jẹ́ wa bá a lè jura wa lọ níbi ìwé reflect lórí Kùránì ìfá àpá jura lọ sọ wípé ká má reflect rárá pẹ̀lú ẹ̀dá kòkòrò ọlọ́run mara àrùn yìí ó jẹ́ mẹ́sẹ̀gì báwo òbí àwọn tó náà bá ti lò ó sábà bí bá ti àwọn ọmọ wa lè ké wọn lè ké Kùránì lónìí ẹ̀dá kòkòrò mẹ́jì káwa náà fà sẹ́yìn bẹ́ o bá ti gba ládàá dé léyìí ẹ̀mọ́ ìdí káwa náà ti bá ìbọn ládàá tiwa ẹgbẹ́ rí bí ìtẹ̀lẹ́ kan ọ̀nà márùn-ún lákòó ni kó kálukú náà mú un pé ṣé mò ń ṣe é káwọn àwọn bá sì máa lé fún mi àkọ́kọ́ àlìkísì máa pàtẹ́kì kù àná. bá a bá gbọ́ lárúbá ilé kókó alùpùpù náà lọ lè wá bá a sì máa gbọ́ ó wà lórí bóòdù wa pé lóòótọ́ agbọ́kọ̀ àná. ẹlẹ́ẹ̀kejì òun ni àtìláwà pàtẹ́kì àná ẹ̀ kó ti rọrùn nísìnyí ó wà lórí bóòdù wa àwa nínú mọ́tò ni àwa nínú brt ni àwa nínú kíníkà kan ni à ń bọ̀ láti fi iṣẹ́ ni ẹ̀já àti ẹ̀ kó wà lọ́dọ̀ ọlọ́ọ̀ kó wà lápọ̀ọ́lẹ̀ tó ti fi kọ́ àná ẹlẹ́ẹ̀kẹta ni alhim káhá quran ẹlẹ́ẹ̀kẹrin àtàdàpọ̀ kárìflẹ́tì lórí ìtumọ̀ quran táwọn ohun tó rẹ̀ ẹlẹ́ẹ̀karùn ni alhamal kálù quran ọ̀nà mara àánú ni tàbí gbàlùbá ọlọ́run ọba yóò ṣe lọ́rùn fún ọ ọlọ́run ọba ó sàn wá lẹ́sàn-án wípé àjà àwọn ọmọ wa síbi tó dáa yóò sàn wá lẹ́sàn-án báwa náà bọ́ àmọ́ tó dáa kò ṣe é bẹ́ẹ̀ bá wá kẹ́kọ̀ọ́ ránì tó bá wá mọ̀ kẹ́kọ̀ọ́ sọ fún yín ìmọ̀lẹ̀ ló jẹ́ fún yàn ẹ dákun sí ọlọ́run ọlọ́run tó kọ̀ àwọn àjọ yóò jẹ́ mẹ́sẹ̀jì alákọ̀ọ́kọ́ mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì tá a bá bíra wa báwo la ṣe lè fẹ́ sọ̀rọ̀ á lè tó lé wa báwo la ṣe fẹ́ tóra wa ìtura wa la fẹ́ fi tó ìyàwó wa la fẹ́ fi tó àwọn ọmọ wa. àkọ́kọ́ òun pé sábà sọ pé nínú nǹkan tí ẹ̀ máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba jù tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run fóònù rẹ̀ dájú ní ìdí bébí tí wọ́n sọ báwọn èèyàn lélẹ̀ wọ́n bá bí wá pé túràwò túràwò ní kòránì òun ló tóbi túràwò ló tóbi jù ní kòránì túràwò fàájì àná áyàwó ló tóbi jù ní kòránì áyàtọ̀ tó sí yìí bọ́lá ìṣẹ̀tọ́ làbí bọ́ túràwò fàájì ló tóbi jù nínú kòránì òun ló gbogbo náà là ń ké gbogbo ìbàjẹ́ láti inú òun wa tọ́lá wá bí wá pé àdúrà wo ló tóbi jù nínú nǹkan tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ lọ́nà ẹ̀ àdúrà ẹ̀yọ̀ kan tuntun náà ní bẹnu sọ́lù fàájà àdúrà ẹ̀yọ̀ kan àdúrà tó wà bẹ́ẹ̀ náà ló tóbi jù òun ni èdè náà sọ̀rọ̀ ọ̀sọ̀ nìyí ọlọ́run ọ̀nà tó dúró délé dákun gáìdì wá sílẹ̀ ọ̀nà tó dúró délé ní Islam àmọ́ nínú gbogbo àlámọ̀rí wa náà kọ́ every issue náà la need guidance béèyàn bá ní guidance bí àlámọ̀rí rẹ̀ kò ní dààmú lójú àtìkù tí wá kíákíá béèyàn bá láti guidance yàtọ̀ tó kò ní rí tí wá yóò tún dààmú yóò dààmú ẹ máa wo bí ṣe máa ń rí bí èèyàn bá fẹ́ ṣe ẹ̀gbáàmù níléèwé tí wọ́n ní tékníìkì tó ti tẹ́sì yàn lórí ẹ̀gbáàmù wọ́n ní three hundred pages ni tẹ́ ẹ̀ mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ní wípé béèyàn ò bá mọ̀ bí tẹ́sàmù bá ti jáde gbogbo ẹ̀ náà ló kà àbí àmọ́ kí èsì gbogbo ẹ̀ náà yóò dúró lórí ẹ̀ bákan náà ẹ wá wo bí ọba ti rọrùn tó kéèyàn wá wà ní kíláàsì níjọ́ lẹ́kítọ́rà sọ fún yàn pé aoc every area of concentration three hundred pages ní bọ̀ gbogbo ẹ̀kọ́ ni màá béèrè question sí so orí tó bá ti kà á láti page one to ten question jáde lẹ̀ jẹ́ kó o kò sí fifty to sixty yóò jáde lẹ̀ kó o kò sí hundred to kí yóò jáde lẹ̀ sẹ́yìn máa pé wíwẹ́ ni òun bá òun ti wà gáyé níjọ́ tẹ́lẹ̀ tí ò bá sí kíláàsì níjọ́ tẹ́lẹ̀ tí ò bá sí yóò ṣe wàhálà yóò ka gbogbo ẹ̀ kó lè máa rántí èyí tóun bá wà ń bẹ̀ bóun bá ti kà á báyìí kan nǹkan yanjú yóò wá jọ bí kó máa ṣe nítorí máa ṣe ni pé wọ́n sọ bí tí wà fún bẹ́ẹ̀ kéèyàn wà. gàìlè òun là á fi sọ̀rọ̀ guidance ní gbogbo time kí ló wá ń fà fún mi pàtàkì òun lè wípé iṣẹ́ eré ìdínà sọ̀rọ̀tọ̀ mùsàkímù tá à ń tọrọ tá à ń tọrọ ìwúba wọn sọ̀rọ̀tọ̀ mùsàkímù tó jẹ́ páàtì ọlọ́run gangan ní ṣe ó ní wọ́n lọ́wọ́ ọba fẹ́mi máa kú ẹ̀tà tó ti sọ nílé yẹn pé mo ti sọnù náà làákùdánà láhùn sọ̀rọ̀ tọkọlù mùsàkì ojú ọ̀nà ọ̀rọ̀ ọlọ́run ọgbà tí ó mú wọn lọ́dọ̀ rẹ̀ ìpẹ̀ máa jòkó nìyẹn ṣe é mà pé tó bá yẹ kó bá ṣe ti ń jòkó ní ìyẹn lọ́ba ọ̀nà tá lálẹ́ rẹ̀ sí ìparẹ́ ಏನೇನು ಮೇಡಮ್ ìrún láìmọ̀ tó wà